àkọlé ìwàásù mi ni jíjọba. what's the meaning of dominion. nínú ohun tá à ń pè pé ká jẹ ọba. when God say he make you as a dominion. ìgbà tí ọlọ́run sọ pé òun dá wa láti jọba. What God is trying to tell you. Kí ni ohun tí Ọlọ́run gbìyànjú fún wa gbìyànjú láti sọ fún wa? Before I can explain this to you. Kí n tó lè ṣàlàyé ẹ̀ dáadáa fún wa. Let's open Bible to Genesis. Ẹ jẹ́ ká sí Bíbélì wa sí inú ìwé Genesis orí ìkíní. Verse twenty-six to twenty-eight. Ẹ jẹ́ ká sí Bíbélì wa sí ìwé Genesis. I read it here. And God said, Let us make man in our image, after our likeness, and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth. 27. So God created man in his own image. In the light of, in the image of God created him. Male and female created he them. 28. And God blessed them. And God said unto them, Be fruitful and multiply, and replenish the earth, and subdue it, and have dominion over the fish of sea,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 twenty seven ìsìlákẹ́tàdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀ ní àwòrán ọlọ́run ni ó dá adá àti akọ àti abo ni ó dá ẹsẹ̀ kọkìdínlọ́gbọ̀n ọlọ́run sì súre fún wọn ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí kí ẹ sì gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ tẹ̀sí máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun ayé alààyè gbogbo tí ńlá kò lórí ilẹ̀. Praise the Lord. Hallelujah. What God is trying to tell us. Kí ni ohun tí Ọlọ́run gbìyànjú láti sọ fún wa níbí? God is trying to tell you. Ọlọ́run gbìyànjú láti sọ fún wa wípé. For you to know. Láti mọ̀. For me to know kí ìwọ kó mọ̀ sẹ́mi náà ṣe mọ̀ wípé pé ọlọ́run dá ẹ láti jọba láti ṣèkà ọwọ́ àti wípé ìlú tó inú ẹ bá dẹ̀dùn láti jọba. You are destined because you are desiring something that is the will of God. Tó o bá ń wò ó, tó bá rò lọ́kàn rẹ pé yóò fẹ́ jọba a jẹ́ pé inú rẹ̀ ń dùn o nífẹ̀ẹ́ sí ohun tí ó jẹ́ ìfẹ́ ti nìyẹn. If you desire dominion. Tí o bá nífẹ̀ẹ́ sí láti jọba. We work on something and I want to tell you. Wàá ṣiṣẹ́ lórí ohun tí mo fẹ́ bá wa sọ yìí. thing we allow God to be your father. Wàá kọ́ àkọ́kọ́ ni pé wàá gbà kí Ọlọ́run jẹ́ bàbá rẹ̀. In everything you are doing in life. Ní gbogbo tó bá ń ṣe láyé even self everybody stand against you. bí àwọn èèyàn bá tẹ̀lé ní ogun sí ẹ. you will not leave God alone. o ní fi ọlọ́run sílẹ̀. and the bible say. bíbélì sọ wípé. if he ask anything according to his will. wípé tá a bá béèrè kankan gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. he hear us. ó gbọ́ wa. know that he hear us. òkìlẹ̀ kó gbọ́ wa nìkan. and he will grant our request. ó tún máa yọ̀ǹda ìbéèrè fún wa. If you allow God to rule your life. Tó bá gbà Ọlọ́run jọba láyé rẹ. If you allow God to direct your stand. Tó bá gbà Ọlọ́run darí ìtẹ ìgbésẹ̀ rẹ. Father will be with you. Ó lè dandan máa wà pẹ̀lú rẹ. So let me hear somebody now lift up his own and voice either oh. you or woman or man. Mo fẹ́ kí ẹnìkan bóyá ọkùnrin tàbí obìnrin kó gbóhùn sókè. Lift your voice loud and clear. Kó gbóhùn sókè kí n gbọ́ dáradára. tí ilé rírì bá máa ṣẹ́. when this promise will come to pass. ìyọ̀rọ̀ ni pé mo sọ fún ẹni pé. the only thing is that I have told you. ní àyè rẹ. in your position. ògbó dé. glory comes. sọ́ọ̀kù wa pé kò mà kò ní jẹ́ pé tiẹ̀. say father I need dominion. wà bàbá mo fẹ́ jọba o. give me dominion. fún mi lẹ́kìn lè jọba. ẹ̀rù tún bẹ̀ torí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́. fún mi lágbára láti jọba. gbogbo ojú

all your enemy. gbogbo àwọn ọ̀tá rẹ. they will surely know that it's because of today wà á mọ̀ wípé torí tọjọ́ ti tèmi ni. but already. ṣùgbọ́n. you have already had that dominion. ó dẹ̀ ti ní ìyẹn lórúkọ tó ṣe ìjọba. kí ló rò ṣe. What do you think is happening? Túwẹ̀ ni ṣe ń tijú. That is why I am not shy of God. Ọjọ́ tí mo ti gbọ́nà tó mo ti gbọ́nà ló dà. Ṣèlú dá àgbèrè. My father give me dominion. Ọlọ́run kò fún mi lọ́dọ̀ láti jọba. And the Lord will give. are under yoke. nínú ìgbóyà èèyàn lè wà ló jọba tàbí kó wà lábẹ́ àjàgà. there is no middle way. kò sí ọ̀rọ̀ wípé bóyá mo wà láàrin méjèèjì. tó bá bá kọ tó bá bí aago. ìṣẹ́dá mail of people. ẹgbẹ́ta ọmọdà. where is the thought of a child. àwọn táyé kọ́ máa rí ògbó àlàbá ìdògbé kíní kan kìnìkan. bó o bá bí bèjì tó bá wá kẹta ọmọ irọ́ ló pa is either you have dominion. nínú kó jọba. or you be in that yoke in that body. bóyá o wà o jọba tàbí o wà lábẹ́ àjàgà. there is no middle way. kò sí ọ̀rọ̀ pé bóyá o jọba àbí. either you be head or you be tail. nínú kó jẹ́ pé o jẹ́ orí tàbí o jẹ́ èrò. you are either above or below. nínú kó jẹ́ pé o wà lókè tàbí o wà nísàlẹ̀ either you have dominion or you are under the yoke. bóyá o jọba àbí o lábẹ́ àjàgà. it is either of two. nínú méjèèjì ni. and you have to choose one this morning. o dẹ̀ ní láti yan ẹyọ̀kan láàárọ̀ yìí. which one do you want. èwo ló fẹ́ nínú méjèèjì. you need to choose. a ní láti yan èmi yan dominion lórúkọ Jésù. Yeah. I choose dominion. I choose dominion in the mighty name of Jesus. The choice is yours. Ìwọ ló kù sí lọ́wọ́ o. Which one do you want? Èwo ló fẹ́? You better say it as if you mean it. Ǹjẹ́ o lè gbóhùn sókè kó pariwo kó sọ èyí tó fẹ́ bí? O fẹ́ láti jọba ní o. Suffrage. I want to have dominion in all areas of my life if you want dominion. tó bá fẹ́ jọba. and you don't listen to the word of God. ó dẹ̀ gbọ́rọ̀ e, ìtúsílẹ̀ yìí ọ̀rọ̀ náà. you don't be the dweller of the world. ó dẹ̀ sí tán kó jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. you are deceiving yourself. ó ń ẹ jẹ. wọ́n gbé ẹ sórí àpò ìléwà jábọ́. it means that if that person is up. E, you need to you need dominion in your life. ó ní láti jọba o. ìwọ ló dé káwọn bá ṣe àṣẹ lórí ayé rẹ. It is you that still allow enemy to be commanding. Your father is king. Bàbá wa ẹ̀ bàbá ẹ̀ ọba ni. You are son of king. Ọmọ ọba ni ẹ. I'm daughter of king. Ọmọ ọba bìnrin lèmi. You are king and a queen. Ìwọ ọmọ ọba obìnrin ọmọ ọba obìnrin. So everything we have dominion. Ó di dandan gbọdọ̀ jọba. Every area of our life. Gbogbo ọjà ayé. My own father will give you dominion. Amen. Gbogbo mọ̀kọ́mọ dominion ní. Ìwọ́n lè máa wá dominion pizza èmi ò fẹ́ yẹn mi mọ̀ jẹ. I'm talking of dominion. Èmi ń sọ̀rọ̀ nípa jíjọba nínú tipa. The king of kings. Ọba àwọn ọba. I need the son of king of kings. Èmi ni ọba ọmọ ọba àwọn ọba. The daughter of lord of lords. Ọmọ ọba ọba ọmọ ọba lóbìnrin. The one that stand that we can stand. Ẹni tó lè dúró tí Sàtánì lè dúró láti. The one that be the chief in commander. Àwọn ni ó wà lálákòóso àgbàdo. The one that can say. wá. He will tell the sea that be still and it will still. Ó máa sọ fún ìjì kó dúró ó lè máa dúró. O nílò ìjọba. You need to have dominion. Ó dẹ̀ máa ní adé. Yes, you need the crown, you need the throne. I won't deceive you. Mi ní tàn yín. Bí àbájáde ìjọba yẹn ní ẹ lórí. If you don't get the crown of that kéyìn ṣe. adé ògbó lórí ewu yes proverbs twenty four ti kọ́ adé ògbó ní ewu ewu tí o bá ti lè dúró tó o bá ti lè jọba. once you can wait endure and become one. no one can defeat you. kò tó lè mú ẹ mọ́lẹ̀. if you have dominion. tó o bá ti jọba. no one can prophesy bad things to your life. kò tó lè sọ àsọtẹ́lẹ̀ ibi ìdórí ayé. so it's either of the two. ìkan have to choose one this morning. I'm asking you which one do you want. mo you better say it loud and clear. I choose the winner of the night. I need dominion. I need dominion of the night. I need dominion. I need Jesus. Olúwa ṣeun. I, I, I already have the dominion orúkọ Jésù àmín. I am going to explain it briefly. Màá sàlàyé. What we mean by dominion. Àá sàlàyé fún wa díẹ̀díẹ̀ nǹkan tá à ń pè ní jíjọba. Physical. Màá sọ nípa títí ara. I will tell you. Màá sọ fún wa. I will tell you. Màá sọ. I will explain it briefly. Màá kàn rọra sọ díẹ̀. What we mean by dominion physically. Màá sọ fún wa ohun tó ń pè pé kéèyàn ń jọba ní titi ara. I will explain to you. Màá tún sọ̀làyé fún wa ní ráńpẹ́. What we mean by dominion financial. Màá tún sọ fún wa ní ráńpẹ́ ohun tó ń pè ní jíjọba ní ti owó. My dear brethren. Èèyàn mi nínú Ọlọ́run. Either you take it or you leave it. Màá àgbóyà ọgbẹ́ àgbọ̀ ọkọ̀. I will explain Màá tún ṣàlàyé ní ráńpẹ́. What we mean by dominion spiritually. Màá tún sọ tó ń pè ní ipa jíjọba ní títí ẹ̀mí. This will take us like two to three weeks. Àyè máa gbà wá ní bí ọ̀sẹ̀ méjì sí. Two to three weeks also like that of power to prosper. Á gbà wá ní ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta gẹ́gẹ́ bí ìwàásù agbára láti di ọlọ́rọ̀. Bọ̀dá ni, help me give one thousand to that woman ẹgbẹ́ fún mami yẹn ní ẹgbẹ̀rún kan mami wò ni. ya ṣílò ya fi nínú wa. ǹjẹ́ àpàdé. kò sí ẹni tó fẹ́ mọ lórí burúkú wọn nínú ìjọ ìlú ìrànlẹ́yìn àwọn ọ̀pọ̀pọ̀ àwọn ti dúró pé we are going to support this church. àwọn some people have said that they will support this work of God. We are saying you are son of God. Ó sọ wípé ọmọ Ọlọ́run ni ẹ́. And you don't see the spirit of God in you. Wọ́n dẹ̀ rí ẹ̀mí Ọlọ́run láyé rẹ̀. What do you that you are trying to do? Kí ló ń gbìyànjú láti sọ? You are trying to make yourself up. Òun kàn ń dójú ti ra ẹni. Mọ́mí bless you once again. Mọ́mí bo bùkún fún yín lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run ayé àti ọ̀run á bùkún fún yín. Meditate in the word of God. Ẹ jẹ́ ká ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run dẹ́rù wọ̀. ẹ jẹ́ ká gbọ́ dáradára. domino physically. dídì ọlọ́rọ̀ ní títí ara. listen. ẹ jẹ́ ká gbọ́ dáradára. and surely come to pass in your life. ó di dandan dẹ̀ máa wá sí ìmúṣẹ gbogbo tí mo fẹ́ bá a sọ. it is good to be healed. ó dára ká wá sàn. When you read that Mark chapter one. Tá ka ìwé Máàkù orí kìíní verse forty to forty-five read it. ẹsẹ̀ ogójì dídé ìkarùndínláàdọ́ta. please write it down jot it down read it at home. a lè kọ́ kalẹ̀ káka nílé. when a leper was cleansed. nígbà tí a wo ẹlẹ́tẹ̀sán. He could not keep his mouth shut. Kò lè pẹ́ rẹ̀ mọ́ o. He told everybody in the city. Ó sọ fún gbogbo àwọn èèyàn tó wà ní ìlú yẹn. It is who are the sick. àwọn tó ti rẹ̀. who will know the value of the being healed. òun ló máa mọ ìwúlò ohun tó pè pé wọ́n wòyàn sàn. particularly the one they say it cannot be cured. pàápàá jùlọ tá a bá sọ wípé kò mà sí oore ọ̀fẹ́ kò sí ìwòsàn fún ẹnìyẹn tẹ́lẹ̀. tí ẹ bá wo sẹ́yàfù lẹ́nu sà. if you look at curriculum and sẹ́yàfù today. some people. Wọ́n àwọn ènìyàn sá wá síbẹ̀. When God bless them. Tọ́lọ́run bá gbòògùn fún wọn. When God heal them. Tọ́lọ́run bá wò wọ́n sàn. When God give them solution. Tọ́lọ́run bá fún wọn ní ọ̀nà àbáyọ wọn á sá padà. Tọ́ ti jèrè Kristi tán. Once they enjoy the blessing of Christ. Àwọn kì í yan Ọlọ́run mọ́. They don't praise God again. Revelation seven thirteen dẹ̀ sọ pé àwọn wo làwọn wọ̀nyí. And the book of Revelation seven thirteen says, Who are the people? Àwọn wo nìyí? Àwọn tá a mú lára dá, àwọn tá a wò sàn, àwọn tó kúrò nínú ìṣẹ́ tó dolówó, àwọn ló fọṣọ funfun tó mọ́ tó padà ń sin Ọlọ́run tó ń yọ̀ níwájú. And one of the elders answered, saying unto me, What are these which are arrayed in white And when they came there, and I said unto him, Sir, thou knowest And he said to me, These are they which came out of great tribulation and avoid their wrath, and make them, them white in the blood of the Lamb. Therefore are they before the throne of God, and serve him day and night in his temple. And he that sitteth on the throne shall dwell among them. I pray for everyone here. Wọ́n gbàdúrà fún gbogbo wa táwọn. It does not matter what the doctor say. Kò kò nígbà tó kàn mí báyìí náà kan tí dókítà òyìnbó sọ. We be able to ìwà ẹ̀sán lórúkọ Jésù lẹ́ni àmín. Heavenly Ọlọ́run mi lọ́run á wò wá sàn lórúkọ Jésù àmín. But it is better to be healthy that is not to be sick at all. Ṣùgbọ́n ó dára kéèyàn wà ní ìlera ju kéèyàn ṣàìsàn lọ. And then it is better still when you be the one the sick. ṣùgbọ́n èyí tó bá dára jù ni wípé kó wá jẹ́ pé ìwọ ló wo aláìsàn sàn. tó bá ṣàìsàn ni bí ọlọ́run máa dáwọ́ ilé ẹ̀. ìrì àti ìlọrin yìí ni òní mẹ́. èmi ò ní káwọn èèyàn má sọ̀kò lójoojúmọ́. I'm not saying they should not attack you spiritually. wọ́n tún fún àwọn èmi máa padà jàkàrà lórúkọ yẹn. ti gbà tí kú ti yè. I have accepted Christ today. ṣùgbọ́n tí o bá ti tú àkókò lọ́wọ́ Ọlọ́run. But if it has not been time with from God. ohun tí mo sọ fún ẹni wípé. What I'm telling you is that. Oh, Ọlọ́run mo rí Kristi Ọlọ́run nínú ìrìn àjò tí mo bá bọ̀ látọ̀ṣù mẹ́ta mo rí Jésù. I have seen Christ in the world in my journey for the past three months, if not because of Christ. Àbí àṣírí o tí o bá sí Jésù. if not because of Christ. ẹ mi ṣe bí wọn lè mọ bí ọgbọ́n mi ṣe wọn. they cannot put in bandage. ọ̀tá mi ṣe bí wọn lè mọ. enemy cannot put in bandage. bàbá mi ṣiṣẹ́ mi. my father is working. bàbá ṣiṣẹ́ mi. my father is working nígbà tí mi ò ń ṣiṣẹ́ lọ. when I didn't even know that it's working. àti mi tí ìlẹ́mi mímú ń ṣiṣẹ́. when I didn't have holy spirit is working. when I didn't even in spirit is working. ọba àwọn ọba. is the king of kings. Almighty One. In Matthew sixteen from verse seventeen to eighteen. Nínú ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún títí dé ìkejìdínlógún. Jesus said. Jesus, sọ wípé. This Jésù sọ wípé àmì wọ̀nyí ni ó máa dá àwọn tó bá gbàgbọ́ lọ. If you believe in the name of Christ. Tó bá nígbàgbọ́ nínú orúkọ Kristi. You will believe the word of God. Ó máa ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. And he went down to say. Ó tún wá tẹ̀síwájú ó sọ wípé. They will lay hand on sick. Ó ní wọ́n gbé ọwọ́ lé olókùn. And they will recover. Ó ní wọ́n á rí ìtúsílẹ̀. Everyone that is here today ẹni tó wà níbí lọ́jọ́ ti tèmi. Or anyone that somewhere that is listening to me. Àbí ẹnikẹ́ni tó ń gbọ́ níbikíbi pẹ́ wá. Recover in the mighty name of Jesus. Orúkọ Jésù. Ìdápadà ògo tó pẹ́ ní ká máa ẹjọ́ yìí. That is going through sin. Tó ń la ìdótì kan kọjá. Máa. bóyá o ti gbàdúrà. you have do this. o ti ṣèyí. you have do that. o ti ṣèyẹn. They are just bragging you that you will not have it, you will not prosper. Wọ́n ti ń sọ fún ẹ, wọ́n ti ń kẹ́kẹ́ tó o nílé rí. Oh, heaven will open because of you. Ọ̀rọ̀ àṣírí lórí jíjẹ àmì. láti sìn lọ látẹ̀ní lọ. not only will be healthy. kò kí ṣe pé o máa wà nínú ìlera nìkan. when you lay hand on sick. tó bá tún dáwọ́lé olókùnrùn. they will be covered the mighty wọn lórúkọ jésù àmín. But when your shadow begin to heal the sin. ṣùgbọ́n nígbà tí ipò ìbòjì rẹ èyí jẹ́ tó fún wa láìsàn sàn. definitely you have to you know physically. ìyẹn ni pé o ti ń lágbára lórí àìsàn. ẹ rí mi èmi rí yín báyìí o ẹni rí mi rí iye ó rọ́jú olúwa ẹni sẹ́mi ló ṣọkọ rẹ̀ ní ìkà ẹni kórìíra mi ló fẹ́ kú nítorí orí mi ilé ayọ̀ rẹ tó ní fojú yá lọ rí lórúkọ sí. ó bẹ̀ lọ́wọ́ sí mi. That, can you point your hand to me? Mẹ́ta ló ṣáàyàn láàyò. You are choosing theory. Ìsínà tọ́lá bàbá ọmọ àtẹ̀mí mímọ́. God the father the son and the holy oh, spirit. O ti náwó sí mi. As you point hand to me. Débi náà náwó sí ẹ. And I point hand to you. Láàjọ náwó sí náà. As you point hand to ourselves. Àwọn bàbá ló máa ń sọ yẹn o. And our father normally say. Wọ́n ní àná mú ní tọ́jà. Tó bá di tàwọn oníṣọ́ọ̀ṣì, à ń ní alẹ́ bá tún gbà padà. Agbára láti lè bá. Agbára láti rí mú agbára láti rí ṣe agbára láti rówó re tí ò ní bọ́mọ ẹ lọ́wọ́ kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ bí gíga ìrìn àjò ibi tíráàbù sórí àmì ṣe sórí gbámú ó ti gbámú ó ti náwó ó ti rí ṣe lórúkọ Jésù ó bọ́ sí ẹ lọ́wọ́ ó ti rí gbámú àmì I just need your amen. Mo ti rí ṣe. become what? Èmi ló bù ẹ́ bù. Your taste now become. Ayọ̀ ló bù ẹ́ bù. Ìgbéga ló bù ẹ́ bù. Mo ti jọba. In Acts chapter five verse fourteen to sixteen. ìwé ìṣe àwọn àpọ́sítólì orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá títí dé ìkẹrìndínlógún. The shadow of Peter was healing the sick. Òjìji ah, Pétérù ó ń wo àwọn aláìsàn sí. Òjìji ni o. Just the shadow. Just shadow lásán ni o is healing. ó wọ àwọn ènìyàn sí. you are here. ó wà níbí. you are here the word of my mouth. ó dà ń gbọ́ ọ̀rọ̀ ẹnu mi. heavenly father will heal everybody that is there. ọ̀rọ̀ mi ó máa lọ gbogbo yín sàn àmín. mo ní ẹ̀ṣà ló mi ò ṣàìsàn fún ìlú ṣàìsàn ṣolówó bíi ti last year ṣolówó àná pọ̀ láti wákàtí ọ̀hún wà láì kò ní tán bẹ́ẹ̀. ó ní kò sí bá kò sí kó tó ń kọ nígbà yìí má bàa wọn kọ́ mọ́ kò sí pa kò not your portion. wọ́n ní sìn bóyá máa ṣọwọ́ ni ẹ wọ́n pé mo wá agolé ní jẹ́ kí èmi ó ń bẹ̀ lọ́wọ́ mi ó ń bẹ̀ lọ́wọ́ mi ó ń bẹ̀ lọ́wọ́ mi ó ń bẹ̀ lọ́wọ́ tó bá ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ fún mi ní take me fún mi ní ilé Jesus name. I decree. ọ̀pá láṣẹ. in the mighty name that is above every other name. ní orúkọ olúwa tó ju gbogbo orúkọ lọ. from now on. láti sí lọ. anyone you touch by accident will receive healing in the mighty name of the Lord. tó kàn ṣàìsìsì fọwọ́ kan tó ṣe ní mistake fọwọ́ kan. ó máa yóò sọ lórúkọ Jésù àmín. ẹni tó someone that is simple but ṣe mistake kọ́wọ́lé. that I just mistakenly lay my you will conceive and have your shine in the rain. wàhálà yìí náà by touching the law by the word of God in my mouth. nípa ọ̀rọ̀ ọlọ́run tó wà lẹ́yìn. you will have your own shine. wọ́n máa ní àwọn àtẹ̀wé lórúkọ Jésù. curse will remove totally. lórúkọ Jésù ìgbẹ́ràn kírun ọlọ́run I decree to your life. first possess you will have your own. mind will, will give you peace of mind. Yeah. Peace of mind will reign. Yeah. Let me also talk about the dominion financially. Ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ nípa jíjọba nípa ti owó. Because what we are going through, torí kò tá à ń là Yes. Yes, do you know why? Ǹjẹ́ ẹ mọ̀ dé? tomorrow bá nǹkan jẹ́ ni. Ah, olórí burúkú ni poverty. ó ti dolówó. amen. that is why the bible say. ìdí nìyẹn tí bíbélì sọ wípé. the destruction of the poor is their poverty. pé ìparun tálákà ìṣẹ́ wọn ni. Eh, all of my children in the name of Jesus Christ. Ẹ wọ àwọn ọmọ mi lórúkọ Jésù. None of you will be poor Amen. I want to see this. Iṣẹ́ ò dáa. Mọ́mí èmi pa mí lọ́jọ́ para mi ń bọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ rú bíríkì ìtọ́ ni. Àtúwá oúnjẹ jẹ. Nítorí pé oúnjẹ ló ṣe mo ṣe oúnjẹ oṣù àtàjẹ o. Bàbá Ibo kan gbé búrẹ́dì dé. Ó fi omi sí. Èmi ò tí ì mọ Ọlọ́run ní ìmọ̀ bóyá Ọlọ́run ló wọnú àbí ní ìfẹ̀fẹ́ mọ̀. Jésù tó bá gbé tiẹ̀ wá, ó máa jùlẹ̀, á máa jẹ́ nothing will happen to us in my life. Bó tiẹ̀ ní jẹ́. Níbi tí Jésù tó yí wa, bẹ́ẹ̀ni tó gbélé tó ti délé tó ti ń dájẹ́. Tí mo mú bẹ́ẹ̀ni tàbí sí ṣọ́ká mú sí, ọmọ mi forí sẹ́nu tàbí Ta ló mọ orin tó yí gbẹ̀yìn tó bá mọ̀ owó wà bẹ́ẹ̀? Ta ló lè sọ? akúkú ṣe é ṣe yẹn àti ìròyìn o ẹ ló máa kọ ẹ. ó ti ṣe o bàbá ti ṣe o amen somebody. ẹ máa wò ó tẹ bá ń bí ata nínú ilé ẹ̀yin ọmọ tẹ̀ kí gbóhùn ẹ máa bẹ̀rẹ̀ sí gbóhùn ohun oríṣiríṣi wọ́n àkàní bẹ́ẹ̀ sùn lánàá nígbà tó ń ra díẹ̀ ẹjọ́ ní kíní tó bẹ̀rẹ̀ sí ní pé kíní kú ìgbọ́ kọ́kọ́ lórí mọ́mí èmi náà mọ̀ ọjọ́ ẹ̀ pè mí ni amen somebody. Amen. when you see that uh, àwọn ọmọ tí dáàdì beauty wọ́n ti ṣì í dáàdì ẹ̀yin ẹgbẹ́ ẹja àti ṣíkì tún tó tó tóbi ní ṣẹlẹ̀ wọ́n yí padà ẹ ti padà amen somebody. amen. to be poor is not good at all. you will not die poor in the mighty name. if anybody tells you poverty is good. Eh, ẹni tí ẹnikẹ́ni bá sọ fún ẹ pé ìṣẹ́ dára. ask him. béèrè lọ́wọ́ ẹ̀. how do you feel when the landlord asks you to get out because you know you could not pay your house rent. báwo ló ṣe máa rí fún ẹ tó yẹ nìkan bá sọ fún ẹ pé ìṣẹ́ dáa tí landlord rẹ bá sọ pé jáde kúrò nínú ilé torí pé òróró ilé sùn. or you don't feel any place to sleep. ó dẹ̀ ríbi láti sùn there is no shortness of mọ́ṣáláṣí that allow you to sleep. báwo ṣe fẹ́ bí ẹni if you say poverty is good and your landlord say get out of the house because you don't have for us have for the food transfer. if anybody just ask you. tẹ́lẹ̀ nìkan ní bá sọ or pay you. tó kàn sọ na don't mind mommy church. ṣe má gbàgbà mommy ló ń ọ̀rọ̀ tó sọ fún ẹ. ọ̀sọ̀ fún pé ìṣẹ́ ló máa pa wàá kó òun fún ara ẹ̀ àjà àjà kìnnìkan sọ ìpínlẹ̀ lọ́wọ́ nothing is not good at all. kò sí nǹkan tó dára nínú ìṣẹ́. I pray for every one of you. àwọn bàbá àti gbogbo ẹ̀. you will not die poor in the mighty name of God. ó yẹ kí ìṣẹ́ lórúkọ. it is good to be rich. ó dára láti ní àwọn olówó. Abraham our father was rich. bàbá wa Abraham olówó ni. bẹ́ẹ̀ni that Genesis twenty four from verse thirty four to thirty five. nínú ìwé Genesis orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ karùndínlógún servant. ọmọ ọ̀dọ̀ rẹ̀. that make his servant tó fi mú ọmọ ọ̀dọ̀ ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀. tó lè jẹ́ kí ọmọ ọ̀dọ̀ ẹ̀ kó sọ wípé. that said tó sọ wípé. I am Abraham's servant. ó sọ wípé ọmọ ọ̀dọ̀ Abraham lè mí o. and God has blessed my master greatly. ó ní Ọlọ́run ti bùkún ọ̀gá mi. Abraham is the father of faith. Abraham, ó jẹ́ bàbá ìgbàgbọ́. If God bless Abraham greatly. Bí Ọlọ́run bá lè bùkún bàbá ìgbàgbọ́ báyìí. It is need. Ó ó nǹkan tó ń sọ fún wa ni pé. It is not a terrible thing to be blessed. Kò sí nǹkan tó bàjẹ́ níbẹ̀ bí Ọlọ́run téèyàn tọ́lọ̀ bá kò wọ́n yàn. The one who blessed Abraham will bless you greatly. Ọlọ́run tó bùkún fún ẹni tó bùkún Abraham á bùkún fún wọn náà lórúkọ Jésù àmín. mọ̀. we bless me and my husband. àwọn ìwé ilé ìlú àwọn òkú òde sọpọ̀ mọ̀jọ wa ni wọ́n some people cannot even say that they are member of this church again. then some people say that they are part the part of this church. You might not know what I'm saying. There's nothing good in poverty. Wọ́n bá sọ pé mọ́mí chọ́ọ̀chì yìí wọ́n ti gbà pàtẹ́ sí ìjọba wọ́n sọ fún ọkọ pé mọ́mí chọ́ọ̀chì ìyá ti ẹni kì í ṣe tèmi. Ẹnìkan yìí sọ bí bí wọ́n yẹ ìgbògbà ó yẹ kọ́mọ yẹn lọ gbàdúrà. Pé òun notice pé ogun pàtó ti ní mọ́tò ṣòkó ó tálákà ní òun. O ò lè júwèé nílé yẹn ní ò lè náwó sí ẹ ẹlòmíì ibi tí mo bá sáṣọ tó lọ káṣọ ẹ̀ ní nítorí pé kí ni ti ẹ̀ fún àwọn ọmọ mọ́mí sọmi tó mọ́mí bàjẹ́ díẹ̀ mọ́mí lè lọ wọ sọmi só lórí burúkú yẹn èyí àtọkọ mi tí wọ́n ń pèlú lórí burúkú tilétilé láti wákàtí ọ̀nà yí ìpinnu wa padà sí i. You know why we saying this? Because of dominion come here today. torí pé ọgbà ọ̀rọ̀ tó ń jọba ó wà nílé we want him to bóyá afẹ́ àbí akọ. We are going to have dominion. A máa jọba lórúkọ Jésù àbí. Iṣẹ́ rẹ̀ ní àjùlọ rẹ̀ ní. His power. Báwo ni àṣẹ wá ní ní dominion? How won't we have dominion? Àìsáyà fifty five to twelve verse eleven. Àìsáyà fifty five verse eleven says. Ó ní eh, ohun kan tó bá jáde lẹ́nu mi kò ní ṣaláì gbàdọ̀ aláìṣe tí mo bá rán. Ó ní ọgbọ́n náà nígbà tá a lè rí dominion náà sọ. It will surely come with us. All things will be accomplished the work that I send you. It will surely happen. The shows shall my word be that goeth forth out of my mouth. It shall not return unto me void, but it shall accomplish that which I placed and it shall prosper in the thing where to I sent it. It shall accomplish all gbogbo nǹkan tí mo which I place and it shall prosper in the thing which. ohun tí mo sọ fún ẹ nígbà tó máa padà wá rere ló máa ṣe o. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó ti ẹnu mi jáde yóò rí kì yóò padà sọ́dọ̀ mi lóko ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. son. Receive your son. Wọ́n mú ẹ̀jẹ̀ lẹ́tọ́ máa ń inú mi kọ̀kọ́ náà inú mi kọ̀ dùn. I'm happy. Ọ̀nà inú mi kọ̀ dùn. Inú mi kọ̀ dùn. Inú mi kọ̀ dùn. Ọlọ́ inú mi kọ̀ dùn. By the time God will start with you and her. Hello. We are happy more than this. Ọ̀gbọ́n àbájọ ọ̀gbọ́n àbájọ. But it's better to be wealthy. Ṣùgbọ́n ó tún wá dára kéèyàn di ọlọ́rọ̀. Isaac was richer. Ah, ah, Isaac ó lówó. much richer than his father. ó tún lówó ju bàbá ẹ̀ lọ ọlọ́rọ̀ ni. Oh, bó ṣe wù ká tún wá lówó ká dọ ọlọ́rọ̀ bí èmi àtọkọ mi ẹ̀yin ọmọ ọ̀dọ́ ẹ̀ lè láàárín jù. ọlọ́run ọlọ́run ọlọ́run àwọn kan ló lówó nínú ayé bàbá wa dé bóyè. yes àwọn nǹkan ni wọn ò jẹ́ kí ojú ti Tèmítọ́pẹ́ Joshua nígbà tó wà láyé. àkàndálẹ̀ òde kó dúdú Jésù Kristi. àwọn nǹkan à ìyẹn ló dé wà lé jù níwọ̀n ìgbà tí àwọn nǹkan ò jẹ́ kójú ti Jésù. Mary Magdalene tàbí ẹ̀mí èṣù méje méje la lé jáde lára ẹ̀. àtẹ̀lẹ́mi lé lónìí Mary Magdalene ó wá wà ní ẹsẹ̀ Jésù ó tún fi irun lórí ó tún fi nù lẹ́sẹ̀ ó tún dá òkúrò alabastadi sí lẹ́sẹ̀ mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ní owó nínú iṣẹ́ ìṣe wa gbogbo ẹ̀yin tẹ́ ìdókòjú ti ọlọ́run á gbé yín kájú. Luke chapter eight one to three. And it came to pass afterward that he went throughout every city and village, preaching and showing the glad tidings of the kingdom of God and the twelve were with him. Verse two. And certain women which had been ill of evil spirits and infirmities, Mary called Magdalene, out of whom went seven devils. Verse three. And Joanna, the wife of Cusa, Herod's steward, and Susanna, and many others, which ministered unto him of their substance. ó Amen. And their substance, they use his substance, their substance to help his ministry. Nínú ayé wòlíì Elijah. In the life of prophet Elijah. Ọgbẹ́ ilé ìfojú òsì wá wá wòlíì. Those people that are looking at prophet as if they are poor. Ọlọ́run ajíǹde ayé wa padà sí dáa. Allow me to join for you, amen. Ah, ní fi tọ́jú wọlé wòlíì wá gbẹ̀ kan. Amen. Ọlọ́run bà, àní dàtọ̀ ọ̀jẹ̀. Ó ti wà láyé ìdíjà. It has been in the life of time of Elijah mu ó gbọ́lé fún èlì ìjà ọlọ́run ẹ̀rí ṣe mí lógún wá sọ mí lòlóhùn tí ó mú ṣiṣẹ́ olúwa tí wọ́n á bí wo ní ìwà pẹ̀tàn ìyàwó dáláyé orí mi sọ mí lòlóhùn ìṣẹ́ òdáláyé orí mi sọ mí lòlóhùn wọ́n ní ìdè máa

I don't know if you are part of those people that need dominion. Mi ò mọ̀ kọ́tọ́ lọ́wọ́ sọ, ó ní bí mo ti ń dàgbà, ó ní ṣé mo mọ̀ That as I'm growing, the anointing is increasing. Ó lóun mọ ìdí. There is no why. Lóun ṣe That I still allow that teeth, upper teeth to be there. Ó ní bí mo ṣe ń dàgbà tí As I'm growing, that it doesn't remove. Don't cause people but bless them those who have mocked you automatically they have blocked you. I'm talking to you telling you it's you that I'm preaching. ó ṣẹ̀fẹ́ kí n gbé ìwé ọ̀fọ̀ jáde kò sí ilé mi bíbélì ló máa rí. ìgbé ayérayé ni. the everlasting book. but mo sọ pé pẹ̀lú ìfàmì róró. but I pray for you with my anointing. ọ̀tá máa Amen. àkọsílẹ̀ nínú ìwé Genesis orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìlá sí kéde kẹrìnlá. The Bible says. Bíbélì sọ wípé. Isaac became so rich. Ó Isaac di olówó gidigidi. The whole nation envy him. Gbogbo orílẹ̀-èdè wọ́n dẹ̀ sí kí wọ́n ṣe lára ẹ̀. I know. Ó mọ̀ wípé. A time is coming from someone here. Àkókò kan bọ̀ fẹ́ nìkan níbi lẹ́yìn. When you be peace. Kó jẹ́ wípé o máa di ọlọ́rọ̀. People will be saying. Àwọn ènìyàn dẹ̀ máa sọ wípé. Are you the only one serving God? Àbí ìwọ nìkan ló ń sin Ọlọ́run ni? Àkókò ń bọ̀ fún ẹnìkan níbi wípé àwọn èèyàn sọ wípé ṣé ìwọ nìkan ló ń sin Ọlọ́run ni ọ̀rọ̀ ẹ má ti pọ̀ ju àmì. Ó wá sí mi lọ́kàn jẹ́ kí sọ. Okay, it comes to my mind, I will say it. Gbogbo èèyàn mọ̀ mi pátá. All my children biological physical. Àkókò máa a time is coming. àwọn èèyàn máa pè ní ládùúgbò pé. they will call you in your place. ẹ bá wa bẹ mọ́mì. ask our uh, mọ́mì. oògùn owó tó ṣe fún yín. ó yẹ kó wá ṣe fún wa. wọ́n ní mọ̀ pé. they will not know. bàbá mi. that is my father. bàbá mi. that my father. abba father. the abba father. wọ́n ní mọ̀ pé òun ló dá yín lórí. God. That why I'm advising you. Ṣùgbọ́n mò ń gbà wá of my sons. Gbogbo ẹ̀yin ọmọ mi lọ́kùnrin lóbìnrin. Serve this God. Ẹ̀sìn Ọlọ́run. Ó dára. We bless you. Ó dára àbùkù So shall it be. Amen. Àṣẹ ti gùn. Because it's what? It's better than kéèyàn máa gbilẹ̀ ó dára ju kéèyàn tó di ọlọ́rọ̀ lọ. the word i'm telling you is more than incantation. mo ń gbin seeds ayé yín. ẹni tó lásìkí ó dáa ju ẹni tó lọ́rọ̀ lọ. ah kò ṣe bàbá thank you sir. lọ́rọ̀ ṣe. solomon prospered. solomon ó lásìkí. he was able to over. tí ọlọ́run ó pa màálù ẹgbẹ̀rún kan. as an offering. gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ. but sir. ṣùgbọ́n sir. it did not stop there. kò dúró níbẹ̀ o. Uh, it did not stop there. kò dúró níbẹ̀. you will begin to have dominion financially when you flourish. ǹjẹ́ ìmọ̀gbà tí èèyàn jẹ ọba lórí nípa ti owó ìgbà ẹni pé ìgbà tó bá ti di pé èèyàn ń gbilẹ̀ ayé sọ fún ẹ kó ní ní láàrin. They tell you that you don't succeed. Àwọn ọ̀pọ̀ báwo lè ṣiṣẹ́ fún ẹ? Some people say they cannot work for you. Wọ́n eh, you can't make it. Wọ́n sọ pé o lè rí ṣe. I don't know why you are here this morning. You already prospered in the mighty name. Amen. O ti lásìkí, o ti gbilẹ̀ lórúkọ Jésù. You will be glory from now. Ó máa máa gbilẹ̀ sí lórúkọ Jésù àmín. You know the kò kejì. chapter seven verse five. ẹ orí kejì ẹsẹ̀ karùn-ún. the same Solomon moved on to over twenty-two thousand horses and he was not satisfied with that and he said let me add a couple of thousands of sheep a hundred and twenty and twenty thousand sheep. tá a bá wo inú ìwé kúrónìkù kejì orí kejì ẹsẹ̀ karùn-ún. bí mo bá nù kò dúró níbẹ̀ ó tún rúbọ ó pa màálù ẹgbẹ̀rún lọ́nà ogún lé méjì ó bá sọ pé èèyàn ò tí ì tó fún ọlọ́run ó tún wá pa àgbò ọgọ́fà fún ọlọ́run. ó ní kò ìtẹ́wọ̀n lọ́rùn. It is not happy there. He still went ahead to kill one thousand rams, one hundred and twenty thousand rams. Ta ló sọ pé kò tó? Bèbè ó pọ̀ pa, obìnrin ó pọ̀ pa wà láàbọ̀ oyin tọ́lọ̀ bá ṣe ẹ̀mọ́ ìjọ yìí àwọn ènìyàn yìí gbìyànjú tẹ̀lé ọlọ́run kẹ́yìn gbìyànjú. These people are trying but some people don't serve God again. If you can say this amen. Surprise dream that is more than what you can comprehend. Orin tí a ṣálẹ̀. that you cannot come to a desert. Ilẹ̀ tó ní ọrọ̀. But the land flowing with wealth. A gbà débi wípé. Will be accepted, will be established here. Wọ́n nílẹ̀ kí n pa láfo. Ah. Ẹ ẹ tún bá mi sùn síwájú ẹ jẹ́ kí Ọlọ́run máa ṣe fún ẹ. Amen when do we say you have dominion financially. ìgbà wo la lè sọ wípé ọkùnrin obìnrin ó mà di ọlọ́rọ̀ ó jọba nípa títí owó. when you can do whatever you want to do without looking to anybody faces. ìgbà tí ìgbà téèyàn di ọlọ́rọ̀ nípa títí tó di ìjọba nípa tówó ni pé bóyá o fẹ́ kankan tó tiẹ̀ wojú ẹnìkan. without ṣe ìgbà yẹn. without anybody daddy without looking anybody help. ó oh, wọ ojú ẹnìkan gan. without begging. no láì bẹ̀bẹ̀ then you have dominion financially. mo ní àwọn ọ̀nà kan nínú pé lómi ò tiẹ̀ because you know why I don call. ọ̀ pé wọ́n pọ̀ wọ́n ní kò sówó kò sí ọkọ̀ ṣé kò sówó kò sí ọkọ̀ ọmọ kọ́ńtì lánàá kò fẹ́ wá wọ́n ní wọ́n lè jẹ́ ìṣèdúró sínú yín bóyá next month wáyé padà. Amen. Amen. Master of the if I don't call you, I know what I'm saying. Mi ìrẹsù pé o lè tún wá ní mọ́mí ẹ̀gbà. Àṣírí ò mà ní túmọ̀. Amen. Ó ti ṣòwò manage it. Mo mọ sixty sixty eight thousand naira gàrí last year. Nígbà tó ó ní seventy five owó ráìtì ṣé o wá sọ pé mi ò wá tún ní máa pè é tún pé bùkátà ni ẹ lọ́rùn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà pẹ̀lú ẹ̀ náà wọn bá tó rọra mú jáde ilé ti dá pín. ó ti dolówó. they have become wealthy in the mighty name of Jesus. fún ẹ ló ṣògo owó lákòókò yìí o nígbà tó owó bá wá dé owó ò gbọdọ̀ wọ́n ẹ. àmì Jésù. ìwọ tó fẹ́ ló mú jáde o tún wá church ó tẹ omi wọn ní church àti dání church ṣe burú tó o tún wá sí ọlọ́run àbí o ti ṣòwò igi àgémọ kò yá ilé ẹ mọ igi ọ̀rọ̀ òun ló máa sọ sínú yàrá ìgbò tó wọlé ìwé never lack. o ní tọrọ jẹmọ ò ní jálá ìní. because when you can do whatever you want to do without Or, looking to anybody's help for help. lọ́wọ́ tẹ́ kó fẹ́ sìn kankan ó ṣe bèrè lọ́wọ́ èèyàn ìgbà yẹn ó ti di ọlọ́rọ̀ ni ó ti jọba nípa ti owó. ó di sinistri. mo fẹ́ kó dìyí mo ti ti sọ̀rọ̀. and I pray. mo wá gbàdúrà. to the almighty God. sí Olódùmarè ọlọ́run Olódùmarè. for everyone that is here this morning. fún gbogbo àwọn táwa níbí láàárọ̀ yìí partiality. Everyone that is here this morning. Fún gbogbo àwa tá a wà níbí láàárọ̀ yìí. Anytime you want to build a church for God. Lọ fẹ́ kọ́lé fún Ọlọ́run. You will just wake up. Wàá kàn jí láàárọ̀. In the morning. Láàárọ̀. And tell the contractor. Bàdàn sọ fún ẹni tó bá ní kọ́lé. Go lọ. and build a church there. wàá gbọ́dọ̀ pé àwọn ọmọ bá kọ́ chọ́ọ̀chì kan síbẹ̀ yẹn. so shall it be for you. bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ àmín. whenever you want to build your own house. So o bá fẹ́ kọ́ ilé rẹ. And praying for here for you that you are here. wọ́n gbàdúrà fún ọ tó wà níbí. and decree for you that you are listening to me. ó bá aláṣẹ ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ ẹnu mi. I prophesy for everyone that is here. mo sọ àwọn àṣà tẹ́lẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wá bí. wọ́n tó bá ń

do that. Amen. And by the time that person returns, my God will make you to laugh. Amen. May the Lord bless you all. Àwọn àkókò fún gbogbo wa. And we have dominion physically. Nípa ti ara wà á dọba. Financially. Nípa ti owó wà á dọba. Spiritually. Nípa tẹ̀mí wà á dọba. Morally, mentally nígbà tí gbogbo ẹ̀ nígbà tẹ̀mí tí ó lọ. till meet next time. máa pàdé nígbà mìíràn. take place in the mighty name of Jesus. Amen. thank you Jesus for the opportunity. Baba ni.